ẹ̀yin ọmọ nàìjíríà ẹ jọ̀ọ́ ẹ ṣàánú mi ẹ má jẹ́ kán ti ọkọ mi mọ́lẹ̀ woman tó kú òun ló ń sọ̀rọ̀ yìí the greatest mistake tí àwọn èèyàn ṣe lórí online ni pé nígbà táwọn ọlọ́pàá ti gbé wanted síta ó yẹ kán gbé woman yìí sẹ́gbẹ̀ẹ́ so that àwọn èèyàn because a lot of people lórí Instagram ló pọ̀rọ̀ fracas ni woman tó ń sọ̀rọ̀ yìí ó ti mọ̀ pé ó ṣeé ṣe kẹ́mi òun àtọkọ òun bọ́ sí kéèsì yẹn ẹ máa gbọ́ kí ló ṣẹlẹ̀ mo fẹ́ kẹ́ máa gbọ́ lọ́wọ́ mi ò ní rìn wáìnì torí show pọ̀ tí mo fẹ́ play mo gbọ́ ó ti pe àwọn ọmọ nàìjíríà o bí angel bóun náà ṣe pe àwọn ọmọ nàìjíríà. ìwà ẹ̀wọ́ lọ́dọ̀ jókòó fún ẹ̀ lọ́wọ́ bá mi tó ràn mí lọ́wọ́ ẹ jẹ́ sàánù mi. ọwọ́ agbá ẹ̀kọ́ máa ràn mí lọ́wọ́. báwo ni lè ṣe ìṣẹ̀lẹ̀ síra ní. ìgbà ìgbà ìròyìn wà. gbọ́dọ̀ ń bí níbi ìyànà ṣọ́ọ̀ṣì ọ̀hún ló. o mọ rí tẹ́lẹ̀. mi ò mọ rí o mi ì o ó kàn ló ń fẹ́ bù mí ò fẹ́ ṣe àwọn ọmọ láàánú ó sì gbowó kò gbowó lẹ owó fẹ́ lọ́wọ́ ẹ̀. èèlò ló gbà. mi ò mọ rí tó gbà àlọ́ abẹ́ẹ̀dì fún mi ọwọ́ sẹ́yìn tó wà rà ó wá fi tíìmù tiẹ̀ sí wàhálà bì mi wàhálà bì ó wá lọ gbé báńkì fọwọ́ ọkọ ẹ ọkọ ẹ tó kú ẹ̀yìn náà ló ti lọ gbowó gbowó. fún màá ní wípé òun ò mọ̀wọ́ rí wọ́n wá bá òun wọ́n ra fóònù fún òun wọ́n fi sim card tí wọ́n sí ẹ̀yin ọmọ nàìjíríà dẹ̀ ń dáwó ọ̀tọ̀lẹ́ni tó ń gba alert ibi tí genesis problem yẹn ti bẹ̀rẹ̀ woman tó kú ló ń sọ̀rọ̀ lọ́wọ́ yìí nítorí kán lè bá rí donation yẹn gbà kí ni wọ́n ṣe fún ọkọ ẹ̀ kí ni àwọn pípù yìí àti nigerian police kí náà jọ ṣe fún ọkọ arábìnrin ẹ já máa gbọ́. ọkọ̀ wà pé nǹkan jọ lọ ẹ̀yìn ló ti lọ sí ọkọ̀ ọkọ̀ ìwà wà rẹ̀. wọ́n lè ti mọ́lẹ̀. alúfọlọ́fà mọ́ pẹ̀lú. nígbà tí wọ́n bẹ̀rẹ̀ sí ní fi wúmà ìgbowó ṣe mọ̀ páwọn náà receive alert wọ́n bẹ̀rẹ̀ sí ní lọ gba owó wúmà yìí lẹ́yìn without her consent fídíò ẹ̀ lẹ́ ń gbọ́ yìí for those of you on Instagram mo fẹ́ kẹ́ wo Nàìjíríà tàwa wọ́n ti wá ti ọkọ̀ mọ́lẹ̀ kí ló dé tán ṣe ti ọkọ mọ́lé mo fẹ́ kẹ́ gbọ́. èyí gbé ọkọ rẹ. torí ọ̀rọ̀ pé torí ọ̀rọ̀ pé kí ló dé tóbi tí ọmọ ìyá ọmọ òun sórí Facebook lọ́tọ́ ti ọkọ mi mẹ́lẹ́ sí mi. ọkọ sọ wípé kí ló dé tán ṣe gbé ìyàwó òun sórí Facebook àtàwọn ìbejì ẹ̀ ṣóun sọ fún yín pé òun ò lówó lọ́wọ́ àti tọ́ ọmọ òun wọ́n dẹ̀ fi ọlọ́pàá lọ mú ọkọ ọlọ́pàá ní ọdásítì láti ti ọkọ tó sọ wípé kán má fìyàwó òun àti ọmọ òun tọrọ bárà now nǹkan tí wúmà yìí sọ kí ló yàtọ̀ sí nǹkan tí mo fẹ́ gbé wọlé ẹ wá gbọ́ nǹkan tí mo gbé wọlé ẹ wá gbọ́ kí ni nǹkan tí wúmà yìí sọ kí ló yàtọ̀ sí eléyìí. ṣàṣẹ rí nǹkan tí mo rí nísìn tẹ̀sẹ̀ǹd nǹkan tẹ́ kí hàn mí sìn ló máa jẹ́ kí n sọ àwọn nǹkan tó yẹ pé mò ń hide tẹ́lẹ̀ ṣó ti yé yín ṣe rí mi ò wá láti wá drag Lizzy Anjorin. ẹni yìí lòun ò wá láti wá drag Lizzy Anjorin ẹ dẹ̀ fi gba owó fún ọdún mẹ́rin bàbá àbèjì sọ wípé ẹ má fi ìyàwó àtọmọ òun tọrọ bárà ẹ̀dẹ̀ palẹ̀ mọ́ bàbá àbèjì ẹ̀ tì í mọ́sẹ̀ ẹnu ìṣó ní mi ò wá láti wá drag Lizzy ẹ̀dẹ̀ ń palẹ̀ mọ́ Lizzy lójoojúmọ́ ẹ̀dẹ̀ ń gbé lọ police station ẹ̀dẹ̀ ń gbé lọ sí court nítorí pé ẹ̀yin fẹ́ gba donation ẹ bá mi bè lọ́wọ́ Nigerian police wípé èèlò ni wọ́n fún wọn tí wọ́n fi máa ń bá wọn ti aláìṣẹ̀mọ́lé èèlò ni wọ́n fún wọn tí wọ́n fi mú aláìṣẹ̀ tí wọ́n fi ń ba tiẹ̀ jẹ́ èèlò ni wọ́n ń gbé fún wọn tí wọ́n fi ń fi mobile police tán ni kó tún máa ṣọ́ blackmailers ibi tá à ń lọ lálẹ́ yìí wúmà yẹn ní pọ́kọ òun ni pé ẹ má fòun tọrọ bára aṣíwájú bọ́lá mẹ́ẹ̀ tinubu ẹ̀yin apc mẹ́bà tẹ́ bá ń wò mí ìjà lẹ rò pé mò ń jà láti jọjọ́ yìí mo lérò pé bí mo ṣe farabalẹ̀ ṣàlàyé fún yín pẹ̀lú bí mo ṣe expose àwọn kankan lálẹ́ ṣé reason ta ṣe ń jà ti ń yé yín obìnrin tó ń sọ̀rọ̀ yìí ti kú irú ikú wo ló pa mo fẹ́ kẹ́ ẹ máa gbọ́ ẹ má gbàgbé pé wọ́n ti lọ ti ọkọ ẹ̀ mọ́lé kán lè fi òun gba bára dáadáa ẹnu ìṣó ni pé ẹ má bú Lizzy wọ́n dẹ̀ sọ fún wa pé Lizzie Anjorin gbé ọlọ́pàá lọ́nà ẹnu òṣó gbogbo ara ẹ̀ bàjẹ́ are you now telling me pé industry ní robbers lọ oh god ẹ má bínú ẹjọ ẹ má bínú ẹjọ. ṣó ti ẹ̀yin nǹkan tí mi sọ aṣíwájú Bọ́lá Ahmed Tinubu governor of eh, Lagos state sir ṣe rí gbogbo ohun tá à ń ṣe lénìí ẹ lè má reason sí but mo ń challenge Nigerian police nígbà tí ọkùnrin sọ pé ẹ má fìyàwó mi àtọmọ mi tọrọ bára kí lẹ ti ọkọ ẹ mọ́lé fún nígbà tẹnu ìṣó sọ wípé ẹ má bùlí Lizzy kí lẹ wá arrest Lizzy fún kí ló dé tó jẹ́ pé ní gbogbo ìgbà tá a bá déwájú ẹ̀yin ọlọ́pàá ẹ ní interest láti mọ genesis nǹkan tẹ́ ẹ kàn sọ náà ni pé Lateef fẹ́ yan ẹnu ìṣó jẹ nítorí pé Latif lọ fẹ́ olówó àmọ́ ẹnu ìṣó ń sọ níbí báyìí ó ní ẹ má búlì Lizzy kí ló tó jẹ́ pé wọ́n wá búlì Lizzy and they make over five hundred million lórí ẹnu ìṣó nìkan lórí woman irú owó oná make lórí woman ẹ jẹ́ ká jọ gbọ́ I have receipt for everything èlò náà make lórí woman èlò náà make lórí woman ń dà ah mo ní fídíò yẹn mo ní fídíò yẹn ṣé o rè pé o rè ṣá mo gbọ́. bí ẹjí ló bá gbà lọ ó láti gbà pé mi ò ṣe mọ́. mo ń bọ̀ ẹ jẹ́ ká gbọ́ eléyìí. lọ pé owó tó wà nílẹ̀ ó tó ìfẹsì láyé ìyábẹ̀jì táwọn. owó tó wà nílẹ̀ ó tó ìfẹsì nínú ayé ìyábẹ̀jì kí ló pa ìyábẹ̀jì. mo sọ fún yín ní last three weeks mo ní ẹ̀yin tẹ̀ ń dáwó lórí social media mo ní ẹ̀yin lẹ pàyà àbèjì mo lẹ́ẹ̀ ti jẹ gbèsè ẹ̀dẹ̀ máa san ṣe pé ẹ̀yin tẹ̀ ń dáwó lórí social media ẹ̀yin lẹ pàyà àbèjì wọ́n ní owó tó wà ńlẹ̀ fún yà àbèjì kò tí ì mọ tẹnu ìṣó owó tó wà ńlẹ̀ fún yà àbèjì ẹ jẹ́ ká tún gbọ́ irú owó ló wà ńlẹ̀ fún yà àbèjì. lọ owó tó wà ńlẹ̀ ó tó ìfẹ́ láyé yà àbèjì táwọn èèyàn dẹ̀ tó mọ̀ mọ́ rí so ìyẹn bàbá méjì kan so ẹni tó pè mí yẹn ó kàn sọ pé ó ń kígbe kọ́ máa bóun wá bàbá méjì. ìyàwó yẹn sunkún wọn bóun wá bàbá méjì because they separated the husband from the wife kán lè bá gbowó lọ́wọ́ ẹ̀yìn ara social media and Nigerian police kí ni wọ́n ti ṣe láti investigate òkété so far so good. This is a confirmation they've made billions on Ìyá Ìbejì. Nígbà tọ́lọ́pàá ní kán lọ gbé Ìyá Ìbejì wá. Kí ló pa Ìyá Ìbejì? Láàárín ìgbà tán ní kẹ́ lọ gbé Ìyá wá. Àtijọ́ tẹ́ ẹ dá pẹ́ ń gbé Ìyá bọ̀. Millions of naira or billions of naira tẹ́ ti fi Ìyá Ìbejì pa tí arábìnrin yìí ń kàn fáàmù lọ́wọ́lọ́wọ́ pé owó tí ìyá táwọn ti fìyà àbẹ̀jẹ̀ pa ó tó ná for many years débi ò ní pàyà àbèjì rárá mọ́ for the rest of her life níbo lówó yẹn wà for those of you on Facebook on Instagram tẹ́ ẹ rí i pé wọ́n lẹ wanted tẹ́ ẹ rò pé nítorí fracas ni kò kí ń ṣe nítorí fracas arábìnrin tó ń sọ̀rọ̀ pé wọ́n mú ọmọ lọ ti ọkọ òun mọ́lé nítorí ọkọ òun sọ wípé kán má fi àwọn ọmọ òun gba báárà mọ́ ìyá àbejì lẹni tí àgbà píkà gbélé ti títì wọ́n kọ̀ rí pé ó níbejì lọ́wọ́ wọ́n dẹ̀ gbé létí títì wọ́n dẹ̀ gbé wá sórí social media wọ́n dẹ̀ wá fi ń tọrọ owó the moment tọkọ ẹ rí pé wọ́n fi ń tọrọ owó ọkọ yẹn fara ya pé wíwún epo tàbí ta ìrówó rà láyé yín ẹ má fìyàwó òun tọrọ bára next thing ni pé wọ́n gbé lọ sí police station wọ́n dẹ̀ tì mẹ́wọ̀n kì í ṣe pé wọ́n tì mọ́lé rárá ó lọ sí ẹ̀wọ̀n torí wọ́n need láti fi pamọ́ ní gbogbo ìgbà tí wọ́n fi ń tọrọ bára ẹ wo bẹ́ẹ̀ ṣe ti torí bára tẹ̀dẹ̀ ń ba odidi ìdílé jẹ́ her name is Fọlọ́runṣọ́ the question is kí ló pàyà àbejì láàrin ìgbà tí ọlọ́pàá instruct abuké pé kí wọ́n lọ gbé wá kí ló pàyà àbejì within that short of period ẹ̀yin tẹ́ bá ń wá justice for Mohbad ẹ má gbàgbé wípé nígbà tí ìyá fẹ́ kú nǹkan tó máa bà lẹ́rù jù òun ni àti gbé àwọn ìbejì yẹn sílẹ̀ gbogbo ẹ̀yin abiyamọ tẹ́ fẹ́ jèrè ọmọ tẹ́ ẹ̀ fẹ́ fojú sunkún ọmọ mo fẹ́ kẹ́ jẹ́ ká jọrọ that moment tí ẹlẹ́mìí fẹ́ gbà lẹ́nu wúmà yẹn èmi àti yín ò mọ ikú tó pa woman but her greatest fear is to leave her twins behind this woman lọ́jọ́ tí òkété débẹ̀ tí Nigerian police bá insist pé no you need to bring this woman today ó ṣeé ṣe kí woman má kú òkété sọ pé kán fóun ní two weeks and within that two weeks this woman die where are the billions of nairas or millions of nairas tí wọ́n ti fi arábìnrin yìí gbà kó tó jáde láyé ikú tó pa àwa ò mọ̀ kí ló mú ọlọ́pàá ti ọkọ ẹ̀ mọ́lé from day one tí ọkọ ti sọ wípé ẹ má fìyàwó òun tọrọ bára ẹ má fi àwọn òbejì òun tọrọ bára ẹ bá mi béèrè lọ́wọ́ Nigerian police pé kí lẹ ti ọkọ yẹn mọ́lé fún nígbà tọkọ máa fi jáde lẹ́wọ̀n kò ní choice torí àwọn tó tì í mẹ́wọ̀n ló lọ gbà á jáde wọ́n dẹ̀ jẹ́ kó yé wípé tó o bá fẹ́ gbé ayé faralẹ̀ fún mọ́mì ìyàwó agbọ́dọ̀ máa fi tọrọ bára lọ at the point woman máa yóò ní choice kò lè lọ bí iṣẹ́ mọ́ kò lè lọ bí kankan mọ́ Nigerian police ṣe é rí i pé kì í ṣọ̀rọ̀ fracas lélẹ́yìí ṣé bí ìyá àbèjì ṣe máa kú gbélé léyè ní millions of naira ti poor Nigerians torí poor Nigerians ni máa pè wọ́n àwọn ẹni ẹlẹ́ni tó rò pé àwọn dáwó fún ìyá àbèjì tó dẹ̀ mọ̀ pẹ́lú omi lọ fi ń ṣe tara ẹni mo wá rí agbẹjọ́rò arábìnrin tó náà wà yìí mo rí i pé ní four months ago ó lọ ń kí EFCC lórí péjì wọn ó ní kán mú Yàyà Bello dáadáa agbẹjọ́rò òkété kí ló fẹ́ sọ nípa client yẹn ẹ̀rí ló kúnlẹ̀ Nigerian police the world are watching kí ni ìyàtọ̀ ń tẹ́ ẹ ṣe fárábìnrin pẹ̀lú bẹ́ẹ̀ ṣe arrest Mr. Lawal tó ń pààrọ̀ Àbújá tó ń pààrà kóòtù tí ẹnu sódẹ̀ ti sọ fún yín from day one ẹ má bully Lizzy ẹ má bully anybody woman yìí náà sọ kó tó kú ó ní ẹ bóun gbọ́kọ̀ òun ẹ má ti ọkọ òun mọ́lé kí ni connection Nigerian police àti àwọn tó ń pààyàn fìgbà bára mi láwọn náà pa o àwọn blackmailers blackmailers náà ń pààyàn sáyé ni blackmailers ń pààyàn sáyé ni ṣọ́rọ̀ mi ti ń yí ẹ̀yìn èèyàn báyìí ṣe rí pé ṣóò tí mo ṣe yìí sí mi ò jà question ni mò ń béèrè mo dẹ̀ fẹ́ kí bàbá wa IG kan bá wa investigate mata ìdára bàbá orúkọ yín ò ni bàjẹ́ Aye, yín ò ní bàjẹ́ ẹ̀ ní fojú sunkún ọmọ bàbá wa IG ẹ̀ ní gbọ́mọ sí i àṣà lè sọ pé kẹ́ gbé mọ́tò sọ́nà kẹ́ máa wá abuké because ẹlòmíì tí ò gbọ́n wọ́n á máa blame yín Àbújá lẹ́wà ẹ mọ tó ń ṣẹlẹ̀ lẹ́kọ̀ọ́ n tán bá sọ fún yín náà ni àbí tí bàbá wa jì bá gbọ́kọ̀ sójú ọ̀nà tán bẹ̀rẹ̀ sí ń lọ wá buké tán bá ra buké tán bá ra buké kó ṣáwọn èèyàn ní sọ pé àbàbà ṣe fẹ́ lókolóko ló ẹ̀yìn ẹni bàbá àwa mọ òtítọ́ tó pọ̀ a lot of people mọ òtítọ́ tó pọ̀ kí ló pa ìyá àbèjì èèlò lowó ìyá àbèjì tó kù kí ni autopsy sọ nípa ikú ìyá ìbejì ṣé nígbà tẹ ẹni kan lọ gbé ìyá ìbejì wá ikú tó pa ìyá ìbejì autopsy reveal within two weeks yẹn kí ló pa ìyá ìbejì Badmus Badmus ẹ̀rù Nàìjíríà bà mí Badmus ẹ̀rù Nàìjíríà àwọn crimes kan lọ ní nàìjíríà àwọn crimes kan lọ ní nàìjíríà ó worst ju àwọn tó ń gbé ìbọn sójú títì lọ èmi ò ríru crime báyìí rí láyé mi láyé mi láyé mi mi ò ríru ẹ̀ rí mi ò rírí gbogbo ẹnu ni mo fi sọ kí ló pàyà àbèjì nígbà tẹnu ìṣó ni wípé ẹ má bùlí Lizzy báwo ló ṣe wá wípé Nigerian police Lizzy ló rán wọn sí ẹnu ìṣó tí wọ́n na gbogbo ẹnu ìṣó and up till now Nigerian police ò jáde ọ̀kan ṣe press release pé ah àánú ẹnu ìṣó o Lizzy ò rán wá ń ṣẹ́ o Nigerian police kàn wò ni. bàbá wa ig sà ẹ ti ṣiṣẹ́ takuntakun bàbá wa síwájú Bọ́lá mẹ́ẹ̀ Tinubu gbogbo wa la rí wípé Survivor of the fittest ni you fought well and you won well Baba, irú àwọn nǹkan tó ṣẹlẹ̀ yìí tó ń ṣẹlẹ̀ níbi tí ọlọ́pàá ti ń fún criminal or blackmailer let me say blackmailer ní mòpó tí blackmailer dẹ̀ sọ pé mòpó yẹn máa ń na àwọn èèyàn òun òun dúró nínú odò níbi tí blackmailer ti ń jẹ́ ká mọ̀ wípé òun ò ní wá ọlọ́pàá ò bá wá òun níbi tí blackmailer ti ń sọ wípé ọlọ́pàá gbọ́wọ́ lọ́wọ́ òun ó ní ẹ̀rẹ̀ rí sí i bàbá ṣe wò pé in future receipt àwọn nǹkan tí mo rọra gé fún yín lénìí ó lè jáde tán torí ọ̀rọ̀ ṣe pọ̀ receipt pọ̀ lẹ̀ bọ̀ gbogbo weapon wa kọ́ la máa gbé síta. Si mi ò fẹ́ kó dáa pé mò ń gbèjẹ̀ èèyàn àbí mo wá ṣáìdì èèyàn mo ṣe kọ́kọ́ bá àwọn èèyàn mi jà lẹ́ẹ̀kan àbí ṣé ò tí mo ṣe yìí ṣé mi ò ṣàlàyé tó ní nàìjíríà tó lọ́ba tó níjòyè wọ́n fẹ́ fìyàn gba báárà téèyàn bá ti wá gbà kán fi òun gba báárà nígbà tí ẹnu òṣó ẹ jẹ́ kí n gbé ṣò ẹnu ìṣó wàṣà títí wa nìkan kọ́ ọ ẹ jẹ́ ká tún gbádùn eléyìí ẹ jẹ́ kí n pè é lè tán. pẹ́tà sọ pé owó tó wà nílẹ̀ ó tó invest láyé ìyáde jì táwọn èèyàn dẹ̀ tó máa rí so ìyẹn bàbá méjì kan fún rẹ̀ ó máa ń dáwọn pẹ́tà sọ pé owó tó wà nílẹ̀ ó tó invest láyé ìyáde jì táwọn èèyàn dẹ̀ tó máa rí so ìyẹn bàbá méjì kan fún rẹ̀ ó máa ń dáwọn wọ́n ní owó tó wà ńlẹ̀ ó pọ̀ tó bẹ́ẹ̀ gẹ́ ó ṣe é invest nínú ìgbésí ayé ìyá àbèjì ó ṣe é invest nínú ìgbésí ayé ìyá àbèjì èwo lélẹ̀ ni èwo lélẹ̀ náà mo ń bọ̀ ìjọ ẹ má bẹ̀rù. ìyá àbèjì bó ṣe wà ló bó ṣe wà ló dé èmi kì í jẹ́ sẹ́ èmi kọ́ ni mo ṣàánú ẹ̀ àwọn ọmọ ló ṣàánú ẹ̀. Hmm. ìyá àbèjì yẹn ló ń ké báyìí mo ń bọ̀ mo fẹ́ gbé ìkan wá ẹ jẹ́ ká gbọ́ nǹkan tí ẹ jẹ́ ká gbọ́ nǹkan tí arábìnrin ti sọ sẹ́yìn. tó bá pẹ́ tó ṣe gbé wa lọ sí kóòtù ìwọ ló wín ṣé o mọ̀ pé wàá máa sunkún lórí íńtánẹ́ẹ̀tì o. ẹ bá mi bí pé kó mú ibi tí mo ti gbé wọn lọ sí kóòtù wa ẹni kó mú ibi tí mo ti gbé lọ sí kóòtù wa nítorí pé wọ́n fẹ́ gba donation èèyàn ti kú sí wọn lọ́rùn báyìí mi láwọn náà pa o mi ní àwọn náà pa o èèyàn ti kú sí wọn lọ́rùn báyìí mi láwọn ni o but client ti kú báyìí o hmm? ẹ bá mi ní kán mú bi tí mo ti gbé wọn lọ kóòtù wa. kí n náà ni wàá máa pariwo ni wàá máa jubilate ọlọ́run wa bá mi dójú tiẹ̀ because power pass power kò yẹ ibu owó gangan ó pass power ọlọ́run wá ṣe kí ni ó wá dójú tì ẹ́ ó sọ ẹ́ dẹni ilẹ̀ ó bù fọ́jú lù ẹ́. ó ní power pass power kò dẹ̀ sí power tó ju power ọlọ́pàá lọ tí blackmailer bá ń sọ fún a business woman a business tycoon pé power pass power ṣe rí i pé ká wá bẹ ìjọba kán bá wa bẹ àwọn ọlọ́pàá ìyá ìbejì láàárín ìgbà tó ní kó lọ bí wa ẹ ká tún gbọ́ ilé yìí ó gbọ́ àwọn fídíò ìlókun okun yẹn yẹn yẹn okun yẹn iṣu tó ní wípé iṣu ti pọ́ǹchì gbé ní ìjẹta àbí ìjẹrin tán ní wípé wọ́n gbé hòhò ẹ̀ síta let me play this. everywhere no leave no transfer facebook yẹn àjọ máa rọ́ọ̀kì ẹ̀ ní my sister. màá bá wọn fi hàn fún àmì òòrùn yìí bẹ́ẹ̀ bá ó ti wà ń gbòòrò ó ń ta wìtìwìtì o. fídíò tí mo fi hàn yín ọwọ́ ààrẹ ló fi gbé nùdọ̀ ààrẹ síta the reason why she did that i don't know fídíò ten play ẹgbọ́n tó sọ pé ó ń ta wìtìwìtì fúnra rẹ̀ ló fi hàn àdẹ̀rí àfi bí mo ṣe rí tó tún gbé lọ sórí pọ́ǹchì pòun gbá wọn kan lọ sí kóòtù pé wọ́n gbé nùdùnú síta ọwọ́ ara ẹ̀ ló fi gbé síta o ẹ̀yin punch newspaper BBC ẹni tó bá ní chàtẹ̀ lọ́dọ̀ BBC kan fún mi interview tó grant lọ́dọ̀ BBC ẹni tó bá ní kó fún mi ọwọ́ ara ẹ̀ ló fi gbé síta òun lè ń gbọ́ yìí ẹ máa gbọ́ fúnra rẹ̀ ló gbé síta. ṣé o bí fúnra rẹ̀ ò ní dẹ́ẹ̀bà sí rẹ̀. ẹ máa gbọ́ fúnra rẹ̀ òun ẹ máa gbọ́ ẹ máa gbọ́ ẹ máa gbọ́ kí wọn bí fúnra mi ò rí bẹ́ẹ̀ bá tí ì rè ó ti wà ń gbòòrò ó ń ta wìtìwìtì o ẹ bò ó ẹ bò ẹ bò ẹ bò ó dọ̀kásì ń yá fihàn àti pọ́ńgọ́rọ̀. fúnra rẹ̀ ó fọwọ́ rẹ̀ gbé nídìí síta. ẹ̀yin bàbá wa lókè lọ́hùn tẹ́ wà nípò ọlọ́pàá a lè máa bá báyìí lọ a lè má fi gbogbo ẹnu sọ̀rọ̀ torí àfẹ́ kan fi wá ṣe scapegoat a lè má sọ̀rọ̀ tán bọ̀ mo fẹ́ kẹ́ mọ̀ pé gbogbo Nigerians mọ̀ òtítọ́ nílé lóko àmọ́ òtítọ́ kódà ọmọ yìí ó ń fún Nigerian police ní bad picture sí gbogbo àgbáyé kò dẹ́ ṣòun nìkan including ṣẹpẹtẹrì tó ráwọn èèyàn ń question pé kí ló wà láàrin ṣẹpẹtẹrì àti Nigerian police kí ló wà láàrin abuké pẹ̀lú Nigerian police why tó ṣe jẹ́ pé àwọn ọmọ yìí ló máa dìde pé lágbájá máa lo ẹ̀wọ̀n tá lo ẹ̀wọ̀n why tó jẹ́ pé lágbájá àwọn ọmọ yìí máa dìde pé lágbájá yìí àwọn fẹ́ fi tọrọ bára Nigerian police ò dẹ̀bi investigate ọmọ yìí wá ń kó sí fún yín ó ní ẹ̀ investigate ọmọ iṣẹ́ wa ń disgrace yín ó lè gba pásù ó lè gbowó ó lóun ní fídíò gbogbo bẹ́ẹ̀ ṣe ń gbowó ṣó yẹ kó rí bẹ́ẹ̀ ẹ ṣàánú àwakọ̀ tó jẹ́ pé a níbi tá a fẹ́ lọ ibi tán forí wa sọlẹ̀ sí rèé a dẹ̀ ní property yìí báyìí now ẹ jẹ́ ká gbọ́ ilé ẹ jẹ́ ká tún gbádùn ilé ń bọ̀ ń bọ̀ ìwé lélẹ́yìí yábèjì ló ń sọ̀rọ̀ bí o. sáà wa o lọ́kàsì fìmí lẹ o kọ mọ gbé pé ọmọlúàbí o. kódà kódà lọ o. ti ní àjọ olóore mi dẹ́dẹ́ tó kàn ń yọ olóore mi lẹ́nu jọ káàsì fáwọn ilẹ̀ ẹ̀ máì ó ní kẹ́ ẹ fi àwọn ọmọ òun lẹ̀ máa fi wọn tọrọ bára ẹ bá mi béèrè pé kí ni Nigerian police ń wò nígbà tí arákùnrin yìí ń sunkún ẹ má fìyàwó òun tọrọ bára ẹ má fọmọ òun tọrọ bára ó ké síta nígbà tí irú nǹkan báyìí bá ń ṣẹlẹ̀ ẹ jẹ́ ká gbọ́ ẹ jẹ́ ká tiẹ̀ fi lè lọ bọ̀ gbogbo yín lẹ ti gbọ́ nígbà tí wọ́n ti máa yẹn sọ ọ́n sìn pé ẹ má fìyàwó òun tọrọ bára ẹ fà wọn òun lẹ̀ mò ń bọ̀ o mò ń bọ̀ o ní kan tí mò ń wá o mò ń bọ̀ o ẹ jọ̀ mò ń bọ̀ o oníkan tí mo wà o màá débẹ̀ nsìn ó ti ẹ̀yìn ṣẹ́rí pé kí n sọ̀rọ̀ fracas náà wá fún ọ̀rọ̀ wípé èèyàn kú ni wọ́n wá fún torí some of you thought it was ẹ èèyàn o bóyá kinní kan kinní kan pé bóyá fracas ni no no no no kò kí n ṣe fracas kò kí n ṣe fracas ẹ jọ̀ ẹni tó bá ní fídíò ibi tí ẹnu ìṣó fídíò ibi tí ẹnu ìṣó tó ti ná tọ́ bò nídìí mo fẹ́ play bú fídíò yẹn lénìí ẹni tó bá ní kó fún mi ibi tẹ́nu ìṣó ti sọ pé wọ́n ń tọwọ́ bò nídìí mo fẹ́ rílì mo fẹ́ mo fẹ́ analyse ẹ̀ tó ti ní wọ́n ń tọwọ́ bò nídìí ẹni tó bá ní ẹjọ́ ẹ fún wa ẹni tó bá ní ẹnu ìṣó ni pé wọ́n ń tọwọ́ bò nídìí ẹni tó bá ní fídíò yẹn kó fún wa ẹjọ́ òun ni mò ń wá òun lèmi ń wáyé o ẹnu òṣù ó ní pé wọ́n ń tọ́ ọ́ bò òun nídìí mú rí gan recently ẹ jọ ẹni tó bá ní kó fún mi mo bẹ̀bẹ̀ ni o mo fẹ́ fún yín ní analysis full analysis ẹ̀ mo fẹ́ play ẹ̀ tán tó ní wọ́n ń tọ́ ọ́ bò òun nídìí wọ́n ń tọ́ ọ́ bò òun ní ọyàn ẹ wá wo nǹkan tí àwọn Nigerian police ń ṣe ṣó dáa bẹ́ẹ̀ kẹtọwọ́ bọ̀yàn nídìí kẹtọwọ́ bọ̀ lọ́yàn ẹ pé mi ò jà lénìí ẹni pé mi ò ṣe fracas mo sọ fún mi pé mo ti bá abuké mo ti bá parí ìjà èmi àtàbùké ò jà mọ́ èmi àtàbùké for tonight àjà mo fẹ́ wà bí eh, eh, fẹ́ sí analysis àbí mo jà lẹ́nìí mi ò jà ẹ ẹni tó bá ní mo bẹ̀ yín ni o ẹni tó bá ní ni o mo bẹ̀ yín ni ẹ jọ ibi tí ẹni òṣò ti sọ wípé wọ́n kọ́ bò ó nídìí wọn kò bòun ní ọyàn mo bẹ̀ ni ẹni tó bá ní kó fún mi ẹ jọ let me change this ẹni tó bá ní kó fún mi ọ̀nà ọkọ̀ bòun nídìí wọn kọ́ bòun ní ọyàn ṣé o kọ́ rèé. ẹni tó bá ní kó fún mi o fídíò yẹn dẹ̀ wà tó pọ̀ gan-an ó ní wọ́n kọ́ ọ́ bòun nídìí mo dẹ̀ ní fídíò yẹn wọ́n kọ́ ọ́ bòun lọ́yàn ẹ má rí màá rí nísìnyí mo fẹ́ plé ẹ̀ tán màá rí mo fẹ́ kẹ́ jẹ́ ká gbọ́ iṣẹ́ tí àwọn ọmọ yìí sọ fún wa pé Nigerian police ń ṣe. débi pọ́n máa dìtẹ́ mi wọ́n dìtẹ́ mi wọ́n àràsì mi kò sí nǹkan tó ń ṣe fún mi tán ọlọ́pàá ọ̀ ń tẹ̀ mí lára wọ́n ń tẹ̀ mí lára ọ̀ ń kọ́ ọ́ bọ̀ mí lábẹ́ àwọn ọlọ́pàá lọ. ǹjẹ́ ẹ rí anybody kó abuse ọlọ́pàá tó àwọn ọmọdé yìí ẹ fún mi léèyàn kan ní nàìjíríà tó ní oríláyà àti accuse ọlọ́pàá tó àwọn ọmọdé yìí nigerian police ẹ mọ picture tẹ́ ń fún wa ni a lè má sọ síta èyí ọláyínká ṣómóye ẹ mọ mi a lè má sọ síta kọ́ ẹ mọ picture kò sẹ́ni tó tó bẹ̀ láti accuse ọlọ́pàá ó ní ọlọ́pàá ń tọwọ́ bòun lọ́yàn ọlọ́pàá ń tọwọ́ bò òun lára mo gbọ́. gbọ́n àwọn ọlọ́pàá lágbọ́n Mr Tony àti bọ́lógí àwọn ọlọ́pàá tó ń lò nìyẹn gbogbo mẹ́sẹ̀gì mi gbogbo gbogbo fídíò yìí mo máa ń sẹ́ndẹ̀ sáwọn ọlọ́pàá kódà gan mo. ǹjẹ́ Nigerian police ti consider tí Tony àti gbólógí tí wọ́n bá fẹ́ dupò ààrẹ lọ́la ǹjẹ́ Nigerian police ti consider the kind of shame tí ọmọ Tóní àti Gbólógí tí wọ́n máa face in future. ǹjẹ́ Nigerian police wọ́n ti consider aburú tó lè ṣẹlẹ̀ sí Tóní àti Gbólógí. Why is Nigerian police not investigating these allegations? ṣé very dark man ṣó ṣètò yìí I'm challenging Nigerian police ṣé very dark man irú àwa gan tá à ń sọ̀rọ̀ yìí kí ni ò lè ṣẹlẹ̀ lọ́la tẹ bá rò pa ti ń sọ̀rọ̀ jù nípa àwọn ọmọ yìí báwọn ọmọ yìí ṣe jẹ́ sí yín àwa òkúkú mọ̀ the same group of people they allege you of bribery collecting money raping thief arm robber the same group of people and you did nothing ẹ dẹ̀ palẹ̀ mọ́ very dark man ẹ máa gbọ́ ẹ̀yin náà ẹ máa gbọ́ allegations tí àwọn ọmọ yìí fi ń kan èèyàn ọlọ́pàá tó dẹ̀ ń dárúkọ yín tó dẹ̀ ń dárúkọ yín back to back. ẹ̀ẹ́dẹ̀ bọ́dà àti clear orúkọ Tony àti Gbólógì ẹ̀ tiẹ̀ bọ́dà àti kọ press release official letter if truly Lizzy Anjorin has been sending Gbólógì and Tony láti rape arábìnrin èmi ò ní hope nínú nàìjíríà mọ́ like i said mi ò ní hope nínú nigerian police ẹ ẹ mi ẹ rò i love nigerian police and i i pray for you because i love you but i personally a loose fan lọ́dọ̀ ti tèmi èmi ni mo wá bí láì mọye ìgbà tí màá ní nigerian police yìí ṣe dáadáa torí ẹnu mi kọ́ náà ti máa gbọ́ pé ìyá tíṣà lájẹ torí you are doing a lot tí ayé ò gbọ́ wo èmi o èmi very dark man sẹ́ńtẹ̀nsì kan péré ló sọ ẹ mọ iye ọjọ́ tó fi ṣẹ̀wọ̀n lọ́dọ̀ yín àbí wọ́n dẹ̀ sọ pé Lizzy Anjorin rán Tóní àti Gbólógún mi ò pàdé Tóní yẹn rí láyé mi wọ́n ló tọwọ́ bọ̀ wọ́n ló bò ó tọwọ́ bọ̀ wọ́n lábẹ́ mò ń gbọ́ mò ń gbọ́ mò ń gbọ́. ìṣe ìdẹ̀sí ọ̀gá dig ó lóun send sex tape yẹn sí DIG òun ló sọ bẹ́ẹ̀ very dark man ó máa sọ pé òun send sex tape sí DIG àbí IG ẹnu òṣó sọ pé òun send videos wọ́n ṣe ń bá òun sùn òun send ẹ̀ IG tí mo mọ̀ àti DIG tí mo mọ̀ mi ò pàdé wọn rí mi ò rí wọn rí o but they are man of honour kán tó lọ fìyàn jẹ IG and DIG ẹ ẹ mọ bọ́wọ́ ẹnìyẹn ṣe máa clean ẹnu òṣòdẹ̀ sọ fún wa pé òun send àwọn fídíò sex tape bí àwọn ọlọ́pàá ṣe bá òun sùn and nothing was being done till today I am not a fan no wonder MC Macaroni ó ta tán sí ẹ̀yìn ọlọ́pàá lọ́rùn ó ṣẹ̀ṣẹ̀ ń yé mi ni ó ṣẹ̀ṣẹ̀ ń yé mi no wonder nígbà kan fẹ́ ṣe toll gate ó ṣẹ̀ṣẹ̀ yé mi ni ó ṣẹ̀ṣẹ̀ yé mi ni mo ti fi ìgbà kan condemn àwọn èèyàn pé why tẹ ẹ ṣe bẹ̀rẹ̀ ní pick on police unnecessarily ó ṣẹ̀ṣẹ̀ ń yé mi ni ará ìlú sọ fún yín wípé gbólógì àti tóní bá òun sùn òun dẹ̀ sẹ́ndí fídíò ó tún lórí láyà the same dig yẹn ni very dark man mẹ́nu lé tó lọ àtìmọ́lé tí ò kì í ṣe one day how many days ni very dark man lọ the same dig yẹn lọmọ yìí dárúkọ bóun send the sex tape tí àwọn ọlọ́pàá fi bá òun sùn tọkọ ọ̀bùn lóbo bóun send ẹ̀sìn wọn ta ló sọ pé o tún send ẹ̀sìn jáde. ní Àbújá wọ́n ní gbogbo fídíò yìí wọ́n ní gbogbo fídíò yìí mo ní kọ́ńtà mo ti sẹ́ǹdẹ̀ sí wọn mo ti sẹ́ǹdẹ̀ sí wọn. ó ní kọ́ńtàkì wọn Lizzy Anjorin ò dẹ̀ ní kọ́ńtàkì kọ́bra ọlọ́pàá ká má tí ì sọ pé màá mọ DIG àbí màá mọ AIG àbí màá mọ IG mi ní kọ́ńtàkì ọlọ́pàá kankan lọ́wọ́ ẹnu òṣó tó lọ rìkọ́ọ̀dù voice èèyàn wá tán fi gba òbítíbitì over five hundred million ó dẹ̀ ń confam ẹ̀ fún pé òun ní contact dig òun send sex tape tí gbólóbí àti tí ẹ kíní fi ń bọ̀ òun sùn òun send ẹ̀ sí wọn and nothing till now is being done so definitely wọ́n ń ṣàyàn kó wọ́n ń ṣàyàn mú wọ́n ń ṣàyàn gbé ní nàìjíríà so kí ni connection kí ló gbé very dark man lọ. For seven days kilo ló for seven days torí IG AIG DIG all our commissioners they are men of honour tó bá jẹ́ pé rọ́lá àwọn pípù ní ń pa èmi ò rí police press àbí police report online tó clear gbogbo àwọn orúkọ yìí tẹ́yìn bá rí ni kẹ́ ẹ jẹ́ kí n mọ̀ ẹ wá sọ fún mi wípé crime wà ẹ mọ nǹkan tí mo máa ń rò ni tó bá ń sọ̀rọ̀ nípa crime mo máa ń wò pé báwo ni ìlú tó build the crime ṣe fẹ́ kọ̀bù crime ìlú tó fọwọ́ ara build the crime ẹ ń wo àwọn ọmọ yìí tó ń gbé voice note Mr. Lawal wa ẹ̀yin ọlọ́pàá ẹ̀ ẹ̀ ẹ̀ bèrè lọ́wọ́ lédi pé kí ló rìkọ́dù èèyàn fún ẹ lọ lòun ò sanwó lé ẹ lọ ẹ lọ ṣe investigation bàbá tó náà sanwó lé fún ẹ pé wá kọ́kọ́ statement ẹ ṣe tọrọ investigation blackmailer wa ń sọ fún ẹ̀yin ọlọ́pàá lórí péjì yín níjẹta ó ní pé ẹ ṣe findings ó wá rọ́bìṣì yín ó sọ̀rọ̀ sílé wọ́n wá sọ yín dẹni yẹ̀yẹ́ ẹ wá jẹ́ kó máa fi police uniform yín wọ́n wá fi yí ẹ rọ̀fọ̀ wọ́n fi ń yí ẹrù fọ̀ ìbájẹ́pẹ́ ti ṣe the right thing at the right time abẹ́ rò pé eh, IG àbí DIG àbí AIG ló máa wá Nàìjíríà ẹ ló máa wá sèkó òun ni mo ṣe ń sọ wípé tó bá wọn IG láti ṣiṣẹ́ tó bá wọn DIG láti ṣiṣẹ́ àwọn tó fẹ́ gbéṣẹ́ fún are they ready to work this is a slap this is an allegation and this is an allegation tí a níbò sábẹ́ kápẹ́tì àfi kí ẹ̀yin ọlọ́pàá kẹ́ ẹ ṣètò òótọ́ ni gbólógì àti tony wọ́n rèèpù arábìnrin yìí tó bá jẹ́ pàkọ́bí yìí ni tony àti gbólógì will you sweep such allegation under the carpet kíní ti wà before the very dark man very dark man sáré sọ títí ẹ̀ ẹ̀ sáré palẹ̀ mọ́ ẹ̀ eléyìí dẹ̀ ti wà before very dark man ẹ̀ lè ṣe nǹkan kan sí i bó ṣe ń lọ picture táwa rí ni wípé bí ìgbà téèyàn ní àṣírí lọ́wọ́ blackmailer ẹni tó bá dẹ̀ láṣìírí ńlá lọ́wọ́ blackmailer kò ní lè mú blackmailer ó yé wa torí tí n bá láṣìírí lọ́wọ́ èèyàn ìgbà tí mi ò láṣìírí lọ́wọ́ Gistlover mo bá pè é mo bá ta tán mo bá fà á torí mi ò láṣìírí lọ́wọ́ mo ò tí ì rẹni náà lórí Facebook àbí Instagram màá bẹ́ẹ̀ ta tán because mi ò ní àṣírí lọ́wọ́ mi give me big big clothes give me the other clothes give me that lemon give me that lemon tọwọ́ yín bá mọ́ tọwọ́ yín clean tẹ́ ẹ̀ láṣìírí àwọn ọmọ yìí láwọn send fídíò sí ní ẹ̀jẹ̀ àgbọ̀n. ọ̀gá ọlọ́pàá ní ní alágbọ̀n aig mo ti send ẹ̀ sí wọn gbogbo fídíò tó ní pé àwọn máa kú láì ṣe mi àtàwọn ọmọ wọn gbogbo ẹ̀ wà. ok ìtàn ló máa kú tọmọtọmọ ẹ ló send ìsálágbọ̀n àmọ́ send sex tape sọ́gọ̀ ọlọ́pàá làbújá ǹjẹ́ ìwọ sọ fún wọn pé o sign ní letter of authority o mọ̀ pọ́rọ̀ tó sọ yìí o tún fi tú àṣírí ọlọ́pàá ni because tí ọlọ́pàá bá ṣiṣẹ́ ó yẹ kán rí letter of authority tó sign ó yẹ kán rí bó o ṣe lọ record voice note èèyàn wa without his consent and is against the law of Nigeria to record people without their consent and you converted the voice note sí owó gbígbà that is the highest fraud to le commit ní Nigeria so why is Nigerian police not doing anything so fracas náà ni gbogbo ìtẹ́ ń sọ yìí àbí two fight ni ṣé Nigerian police ò tiẹ̀ investigate gbogbo allegation tó gbé lọ sí Gistlover ó tún dórí Facebook Nigerian police busy wọn investigate gbogbo rọ́tẹ́ gbé wa, gbogbo voice note tẹ́ gbé wá they don't even investigate ẹ̀yin blackmailers wá ń sọ fún ọlọ́pàá níjọ́ Sunday ẹni wọn carry out ìwà abuké olọ́lọ́pàá oná ń ṣòṣì oníwọ̀n carry out investigation ìwọ náà gbọ́ ọ̀rọ̀ tó sọ sí wọn kò kí n ṣe kéèsì fracas lọ́lọ́pàá fẹ́ tìtò murder case murder case tí kò yẹ kọ́lọ́pàá pé ẹ̀ kó tó lọ inú òkú ìyá àbèjì inú oyè ẹ̀sìn tó lọ jẹ́ èwo ló wà important odidi èèyàn ló kú kò ń ṣẹ̀ràn ọlá pé àsí nílùú gidi ni tá a bá wà nílùú gidi tá a wà nílùú gidi ọjọ́ tí ìyá àbèjì kú ló ti máa wẹ̀ wọ́n ìwọ ló lọ gbé e tó ló fẹ́ tọ́jú ẹ̀ ikú ìkéde ni mo sọ fáwọn èèyàn ah! mo ní kí n kọ́ fẹ́ pa ẹnu ìṣó mo fẹ́ máa fọmọ ẹ̀ tọrọ bára kán lọ fòkú ẹ̀kọ wa lọ́rùn àwọn kan ní ìyá àwọn yàwó ṣebí lẹ́yìn ìgbà yẹn ni Mohbad kú the same concept lẹ́yìn ìgbà yẹn ni ìyá àbèjì kú the same concept ẹ wo iye èèyàn tó kú mọ́ yín lọ́wọ́ within six months ẹ̀yin gúrùpù ṣẹpẹtẹ́rì of Gistlover within five months èèyàn méjì kú sí yín lọ́rùn èèyàn méjì kú sí yín lọ́rùn. èmi máa tún ṣàdúrà fún gbogbo Nigerian police ẹ̀yin kan wà tẹ́ ẹ̀ ń ṣiṣẹ́ ẹ̀yin kan wà tọ́rọ̀ tá à ń sọ yìí tó dùn yìí ẹ̀yin kan wà tó jẹ́ pé you really want Nigeria to be a crime free country irú ẹ̀yin ọlọ́pàá bẹ́ẹ̀ ojú òní tì yẹn ẹni gbọ́mọ sí ẹni fojú sunkún ọmọ mo gbàdúrà fún bàbá wa IG bàbá wa DIG àwọn AIGs gbogbo àwọn commissioners wa mo gbàdúrà fún yín ojú òní tì yẹn bàbá wa IG ẹ̀yin ni mo bá lọ́rọ̀ sá dádì tẹ bá wo gbogbo nǹkan tá à ń fà yìí tá bá fà á tó bá dókè èyí lè máa gba blame ẹ̀ despite the fact pé ẹ mọ́wọ́ ẹ mẹsẹ̀ àwọn tó yẹ kó yẹ kó yẹ kó máa ṣe kéèsì àwọn tó yẹ kó wá ń du kéèsì ǹjẹ́ kì í ṣe pé wọ́n ń gbàbọ̀dè láti dẹ́ǹtì image yín sá àwọn tó yẹ kó handle àwọn ọmọ yìí nígbà tó ń mú ọmọ yìí ní four months ago àwọn ọlọ́pàá wo ló fi ọmọ yìí sílẹ̀ ṣé kì í ṣe pé wọ́n mọ̀ọ́mọ̀ ṣaburú yìí láti dent image yìí bàbá next election táṣíwájú bá wọlé ẹjọ́ wọlé ni sà táṣíwájú bá tún wọlé ẹjọ́ wọlé ni sà ó yẹ kẹ́ ẹ mọ̀ wípé sà ọlọ́pàá ń play a very crucial role ní nàìjíríà nígbà tí wọ́n lọ ṣe nǹkan ní toll gate ẹ rí i pé nǹkan tó ṣẹlẹ̀ ní toll gate yẹn ó yí ẹkùn APC sẹ́yìn ọlọ́run ló ní Kàṣíwájú jẹ́ a very smart and calculative man tó bá jọ́mọ òtè tó ṣẹ̀ṣẹ̀ wọnú géèmù politics ẹ mọ̀ pé géèmù tó ṣẹlẹ̀ láàrin ọlọ́pàá pẹ̀lú society ní tógèètì yẹn ẹ mọ̀ pé nǹkan tó fi fọṣẹ́ nìyẹn. my father the powerful IG ṣé gbogbo ohun táwọn ọmọ yìí ṣe ẹ ṣé ò pé kò wà political ẹ rí i pé gbogbo ẹni tó dúró kílùú yìí má bàjẹ́ làwọn ọmọ yìí fi ṣe target àwọn ọlọ́pàá tó wá ń dúró ti àwọn ọmọ yìí tó ń yọ àwọn ọmọ yìí tó ń ṣiṣẹ́ fáwọn ọmọ yìí ṣó pé kò wà political sá dádì mi ẹ ṣó pé kò wà political mo gbà á ládùúrà fún ọlọ́run á mi lọ́rẹ̀ mi ọlọ́run á bá mi ṣe dáadáa fún yín ọlọ́run á mi gbẹ́rù tìyín náà torí kò easy kéèyàn gbé gbogbo nàìjíríà àdúrà lèmi máa ma ṣe fún yín má yín nínú àdúrà but pẹ̀lú nǹkan tó wà lẹ́sìn sá there is fire on the mountain ìyá àbèjì must get justice sá ó ti da àwọn ọmọ ẹ̀ sílẹ̀ àwọn ọmọ ẹ̀ gbọ́dọ̀ ní justice bàbá ìyá àbèjì àti ìyá ẹ̀ gbọ́dọ̀ ní justice sá. ẹ̀yin ọlọ́pàá tẹ wá ń ṣiṣẹ́ pẹ̀lú àwọn pípù yìí tẹ̀ ń fún àwọn pípù yìí ní mobile police àdúrà la máa gbà fẹ́yìn náà ọlọ́run á bá wa fọwọ́ tọ́ yín lọ́kàn kẹ́ ẹ lè rí òtítọ́ torí torí kan bá sunwọ̀n àrùn gbà ẹ̀yin ọlọ́pàá tẹ̀ ń ṣiṣẹ́ pẹ̀lú àwọn pípù yìí ọ̀pọ̀lọpọ̀ yín ti rìtáyà ṣùgbọ́n ọ̀tá current IG nìyí ọ̀pọ̀lọpọ̀ yín tẹ́ gbé àwọn ọmọ yìí gangan ọ̀tá current IG nìyí some of you ti rìtáyà ẹ dẹ̀ fẹ́ kí current IG yìí ẹ fẹ́ kó ṣubú kò dẹ̀ ní ṣubú lágbára ọlọ́run gbogbo dirty games yẹn ló yé wa gbogbo dirty games yẹn ló yé wa pátápátá the current IG is not a womanizer the current IG is a man of honour and integrity o ò bá ṣe fùrọ̀ kó parọ́ bàbá ń di ògbòkò kan ìpọn bàbá yẹn bọ̀ mo rí conspiracy mo rí conspiracy bí aṣíwájú ṣe wà l'Abuja IG náà. No odidi ìlú kan ni wọ́n odidi ìlú kan ni wọ́n ṣùgbọ́n mo rí conspiracy pé àwọn ọ̀tá yín sà tí wọ́n ti fi ṣe ọlọ́pàá lẹ̀ wọn ò fẹ́ kẹ́ láṣeyọrí ẹ̀ẹ́dẹ̀ láṣeyọrí lágbára Ọlọ́run we need justice for Ìyá Ìbejì sà gbogbo ẹ̀yin bàbá wa commissioners DPOs CPs gbogbo yín èmi tún gbàdúrà fún yín ojú òní tì yín ọlọ́wọ́n á kọ yín mọ̀ ṣe ẹ ṣàṣeyẹ some of you will retire this year lágbára ọ̀nà retirement yín tó máa bàjẹ́ ní nine minutes ẹ̀ ní rí kò sí tó máa ba retirement yín jẹ́ ẹ̀yin tẹ́ wá kù ní service ọlọ́run á bá wa kàn yín mọ̀ ṣe gbogbo ẹ̀yin nàìjíríà igi kò ń dágbó ṣe o ẹ má ti torí pé ẹ hẹ́ẹ̀tì lágbájá àbẹ̀ hẹ́ẹ̀tì tẹ̀mẹ̀dọ̀ àwọn ọlọ́pàá là ń blame látàárọ̀ kí lèmi àti yín ṣe láti support àwọn ọlọ́pàá the change start from me ẹ jẹ́ ká ṣe dáadáa o ẹ̀yin tẹ́ ẹ kówó lẹ̀ nígbà tí owó tówó tí yàbèjì fi wà láyé ànígbàgbé ẹ̀yin náà ṣe mọ̀ pé rákàǹtì yàbèjì ńlẹ̀ ẹ̀ sanwó sílẹ̀ ẹ lọ ń dáwó sákàǹtì abuké àti àgbà píkà ẹ lọ ń dáwó sí àkáǹtì àgbà píkà ẹ dáwó sí àkáǹtì abuké àwọn nǹkan tẹ́ ẹ ṣe need investigation tó tì kìnìún nígbà tí wọ́n ti ń gba owó woman yẹn lójú ẹ̀mí ẹ̀ mo ní di fídíò kan tí woman yẹn ń sọ fún wọn wípé wọ́n lọ gba owó òun láì sọ fún òun ó sọ nínú fídíò kan náà sìn abuké tún wá gbé wá fídíò tabuké ti gbé wá gangan yẹn mo ní di fídíò yẹn kódà láàárọ̀ yìí mo ní di fídíò yẹn bìkan ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ yín tẹ̀ ń wò wá ọ̀pọ̀lọpọ̀ yín náà ń wò wá ẹ wá wo ibi tá a bá dé ni kò ṣe pé wá wò wá torí ẹ nífẹ̀ẹ́ wa ọ̀pọ̀lọpọ̀ yín tẹ̀ ń wò wá ọ̀pọ̀lọpọ̀ yín tẹ̀ ń wò wá nǹkan méjì mẹ́ta ti ṣẹlẹ̀ nínú ọdún yìí nígbà tí wọ́n gbé very dark man bẹ́rò ṣe pọ̀ tó lẹ́yìn ẹ̀ ààrẹ yín mọ́ bẹ́rò ṣe pọ̀ tó lẹ́yìn Bobrisky kò sẹ́ni tó rántí ẹ̀ mọ́ ìyẹn túmọ̀ sí wípé tí hundred thousand people bá wù ẹ́ ninety eight thousand people are checking on you bóyá o ti ṣubú àbò ṣì wà láyé I've said this many times I will never be carried away mi níwà being carried away pẹ̀lú numbers of people tó ń wò mí máa sọ òtítọ́ máa dúró sórí òtítọ́ ẹ̀yin ọlọ́pàá Nàìjíríà èyí ni dé tírì tẹ̀ ti ń wá abuké fún pé abuké ò tí ì sí ní nkí àyín fún pé ẹ tí ì mu up till now. Ah. ẹ mọ̀ pé ó ó fẹ́ system wa weak ni she is winning over you you declare her wanted ó dẹ̀ lọ grant interview lọ́dọ̀ BBC ọlọ́pàá ò dẹ̀ lọ sọ́dọ̀ BBC torí BBC ló mọ last where about ẹ̀ àwọn olóyìnbó tá à ń kọ́ fi ṣe bọ́ ṣe ń ṣe nìyí tí Amẹ́ríkà àbí UK bá lóun wáyàn téèyàn wá lọ grant interview bì kan wọn wá máa wò níran ṣé tòótọ́ lẹ̀ ń wá àbẹ́ ń dà wá láàmú ṣé tòótọ́ lẹ̀ ń wá àbẹ́ fún láyè kó lè lọ kọ lẹ́tà kó lè bá sùn yín kẹ́ ẹ lè bá wá sọ fún wa kó ti gbé yín lọ kóòtù ṣé tòótọ́ lẹ̀ ń wá ṣé tòótọ́ lẹ̀ ń wá àbẹ́ ń dọ́gbọ́n protect ẹ̀ kó lè ní time àti lọ gbé ìwé kóòtù wá kó lóun sú ọlọ́pàá àtàwọn tó ń wà òun torí tó ẹ pé tòótọ́ lẹ̀ wá ó lọ sí BBC ó lọ grant interview even tó bá jẹ́ pórí fóònù ló ti grant interview tó bá jẹ́ UK ni wọ́n fíìsìtì BBC ni and for the fact pẹ̀lẹ́ ń wa BBC dẹ̀ grant interview fún BBC gan ti bá yín rí BBC wà nínú àwọn tó gbé pamọ́ àgọ́ a rí gbogbo ohun tẹ̀ ń ṣe àkọ́ dá sí ni àkọ́ pọ̀ picture tẹ̀ ń fún wa ó fi ń yé wa wípé àwọn certain people tó ń sọ òtítọ́ ló dàbí pé àwọn èèyàn fẹ́ gag wọ àwọn tó ń commit crime ẹ̀ ṣe ìgbọ̀kọ̀sí picture tá a rí yẹn. picture táwa ń rí nìyẹn. picture táwa ń rí àwọn obìnrin parọ́. picture táwa ń rí nìyẹn. ẹni pé mo lọ straight lẹ́nu ẹni pé mo lọ straight lẹ́nu. You need purọ́ fún yín picture táwọn àrí nìyẹn because very dark man ọ̀rọ̀ kan ló sọ ẹnu ṣó yàtọ̀ sí program ti interview ó tún lọ sí punch ó Daru Kotoni Tony àti Bólógì síbẹ̀ ẹ̀ ẹ̀ dẹ̀ ṣe nǹkan kan sí ọ̀tí náà ẹ̀ ṣe